ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọ̀pẹ́ èèyàn ọlá àti ìbàlá fi fún ọlọ́run ọba agbanigbani ọba atẹ́rẹ kárí ayé ọba àìkú àìsá ìdìbàjẹ́ ọba tó lè pa tó sì lè sọ di àyè ọlọ́run tí a kò rí tí ó ń ṣiṣẹ́ rírí láyé wa ọba òbírí ajípọ̀jọ́ ìbídà ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacobu ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwaṣe olúwàfẹ́mi gbọ̀rún yín ká ẹni tó fún ìwọ àti èmi olùfẹ́ mi wọ̀n ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ lèlérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́rú ọjọ́ kẹkàndínlógún oṣù kínní ọdún twenty twenty two àkórí ọ̀rọ̀ yẹn jó wá tí òwúrọ̀ yìí òun náà ni jẹ́ kí ọ̀tá rẹ tẹ́ ìfẹ́ inú rẹ̀ jẹ́ kí ọ̀tá rẹ tẹ́ ìfẹ́ inú rẹ̀ ẹsẹ̀ bíbélì tí a ó lòlò òwúrọ̀ yìí náà ni a mú láti inú ìwé dánielì orí ìkẹta a ó kà fún wa láti ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ọgbọ̀n dánielì orí ìkẹta láti ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ọgbọ̀n. mo rọ̀ wá kí a fi ara balẹ̀ ká sì wá àyè láti ka ẹsẹ̀ bíbélì yìí kí òye kìtìkìtì kí ó ba lè yé wa nípa ọ̀rọ̀ ìyànjú ti òwúrọ̀ yìí olúwa yóò sì ràn wá lọ́wọ́ torí pé ó jẹ́ ẹsẹ̀ bíbélì tí ó gùn díẹ̀ olùfẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà láti ní ọgbọ́n òun náà ni láti kẹ́kọ̀ọ́ lára ìrírí àwọn ẹlòmíràn yálà nípa ohun tí a kà nípa wọn ni tàbí nípa àwọn ìrírí ayé wọn gan-an. nítorí náà dípò kí a máa fi àwọn tí wọ́n ń la ìdánwò àbí ìpèníjà ayé kọjá ká máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ó yẹ kí a máa gbàdúrà fún wọn ni bí a ò bá sì lè gbàdúrà fún wọn ǹjẹ́ kí a máa fi wọ́n rẹ́rìn-ín lónìí yìí a ó máa wo ìtàn àwọn ọmọ Hébérù mẹ́ta nìí shadraki meshaki àti abednego olúwa wípé òun kò fẹ́ kí àwa ọmọ rẹ̀ kí a tún máa jìyà ìfifalẹ̀ mọ́ àwọn ìfifalẹ̀ bíi ìfalẹ̀ nípa ọ̀rọ̀ àlùyọ wa ìfalẹ̀ ìbùkún wa àti ìfalẹ̀ àwọn ohun rere gbogbo yòókù bíbélì sọ fún wa nínú ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àti kẹrìndínlógún pé bí ò bá gbóná tàbí kí ó tutù ọlọ́run wípé òun ó pọ̀ jáde ọlọ́run sọ fún mi pé àwọn ipò kan wà tí ó bá ara rẹ nínú rẹ̀ èyí tí ó jẹ́ wípé ojútùú sí wọn kì í ṣe kí a kúnlẹ̀ gbàdúrà bẹ́ẹ̀ ni kì ṣe láti lọ máa bẹ̀bẹ̀ tàbí kí a máa dúnàdúrà pẹ̀lú ọ̀tá dípò bẹ́ẹ̀ ojútùú sí wọn ni láti jẹ́ kí ọ̀tá rẹ tẹ́ ìfẹ́ inú rẹ̀ sọ fún wọn pé kí wọ́n bá ara wọn dà sọ́hùn kí wọ́n sì lọ ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe ní ọ̀pọ̀ ìgbà olùfẹ́ a máa ń gbàdúrà sí ọlọ́run láti ṣe àwọn ohun kan fún wa ṣùgbọ́n àwọn ìṣe wa gbogbo kì í gba ọlọ́run náà láàyè láti lè dìde sí ọ̀rọ̀ ayé wa olùfẹ́ gbọ́dọ̀ jẹ́ kí ó yé ọ pé àwọn ipò kan wà tí ó jẹ́ pé láì jẹ́ pé o ṣetán láti bẹ̀bẹ̀ tàbí kí o dúnàdúrà pẹ̀lú ọ̀tá ọ̀tá kò ní jáwọ́ lórí ọ̀rọ̀ rẹ bí o bá wá fẹ́ kí ọ̀tá ṣẹ̀sín kí ojú kí ó tì wọ́n ìwọ múra láti sọ fún un pé kí ó tẹ́ ìfẹ́ inú rẹ̀. ní ọdún yìí ìdí tí ó fi ṣe pàtàkì fún ọ láti ṣe ohun tí mò ń sọ fún ọ yìí ni wípé torí pé lọ́dún yìí ọlọ́run ti ṣetán láti ṣe ara rẹ̀ lógo àti láti fi hàn wípé òun nìkan ṣoṣo ni orísun rẹ̀ ní ìwọ̀n ìgbà tí ó wá ti wà ní ìhà tí ó yẹ olùfẹ́ a kò ní tẹríba fún àwọn ọ̀tá wa rárá ṣe àkíyèsí wípé àwọn àlùyọ kan wà tí ó yẹ kí ó tẹ̀ ọ́ lọ́wọ́ ní inú oṣù kínní ọdún January olùfẹ́ má ti fi wọ́n falẹ̀ di February sọ fún ọ̀tá kí o sì jẹ́ kí wọ́n ṣe tiwọn tán nígbà tí ọ̀tá bá ṣe tiẹ̀ tán gbaná ni Ọlọ́run yóò dìde yóò sì wá ṣe ohun tí ó fẹ́ ṣe láyè rẹ̀ torí náà má jẹ́ kí ìhalẹ̀ ọ̀tá kó mú ọ páyà jẹ́ kí wọn kí ó tẹ́ ìfẹ́ nu wọn lọ́rùn náà. Ní ọdún yìí, olùfẹ́, Ọlọ́run fẹ́ kí o kéde ipò tí o dúró sí gan-an. Ǹjẹ́ níbo ni ò ń dúró sí? Ṣé lọ́dọ̀ Ọlọ́run ni tàbí o ṣì ń wojú àwọn ènìyàn? Olùfẹ́ bí ó bá jẹ́ pé ojú ènìyàn ni ò ń wò, mo fẹ́ kí o mọ̀ wípé o ti fi ara rẹ sí inú ìdè nìyẹn. Torí náà jáde síta lónìí, má sì ṣe fi falẹ̀ di ọ̀la rárá ẹnikẹ́ni tí ó bá fẹ́ rọ́pò ọlọ́run nínú ayé rẹ tàbí tí ó fẹ́ jà ọ́ lólè ìgbàlà rẹ mò ń sọ fún ọ wípé ọ̀tá rẹ nírú ẹni bẹ́ẹ̀ jẹ́ àwọn kan wà tí wọ́n sì máa ń fẹ́ ṣe bí ọlọ́run ní ayé àwọn ẹlòmíràn irú àwọn kan náà wọ̀nyí ni yóò máa sọ wípé ó ń gba owó lọ́wọ́ àwọn àmọ́ bí o bá lọ bí o bá lọ bẹ̀ wọ́n wò tàbí pé kí o ṣe ohun tí ó wù wọ́n ó ti wọ ìyọnu nìyẹn irú àwọn àyè yóò sì wá mú ayé ní ọ lára wọn ó sì gba àlàáfíà àti ayọ̀ rẹ lọ. olùfẹ́ fi ojú inú wo àwọn nǹkan tí wọ́n ti pinnu pé láìsí wọn ò lè ṣe ohunkóhun láyè bí o bá sì wo gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n sọ wípé àwọn ń ṣe fún ọ náà ǹjẹ́ ó wá tí ì mú ìpadà bá ìgbé ayé rẹ bí? àwọn wọ̀nyí wọn kò ní fún ọ ní àwọn nǹkan tí ó lè mú kí ìgbé ayé rẹ kí ó gbèrò kí ó tẹ̀síwájú sì kíyèsí wípé ìgbàkúgbà tí o bá ní kí ọ̀tá rẹ tẹ́ ìfẹ́nu wọn tí o sì jẹ́ kí wọ́n mọ̀ pé ọlọ́run ni orísun rẹ ọlọ́run yóò gbé ọ lọ sí ìpele tí ó kàn ní olùfẹ́ bí kò bá di wípé o sọ fún ọ̀tá rẹ pé kí ó tẹ́ ìfẹ́nu rẹ̀ olùfẹ́ ọlọ́run kò ní gbéra kó sì dìde sí ọ̀rọ̀ rẹ mo sì fẹ́ kí o mọ̀ wípé gbígbìyànjú àti dúnàdúrà pẹ̀lú ọ̀tá ó jẹ́ fífi ohun tí kò lè ṣàìṣẹlẹ̀ kí a máa fi falẹ̀ ní olùfẹ́ mo sì fẹ́ kí o mọ̀ wípé ènìyàn kankan kò sí ní àkóso ìbùkún rẹ ọlọ́run nìkan òun náà ni ẹni tí ó jẹ́ orísun rẹ ó sì ń wí òun ni ẹni tí ó fún ọ ní agbára láti ní ọrọ̀ torí pé òun sì ni ẹlẹ́dàá rẹ torí náà olùfẹ́ ẹnìkan ṣoṣo tí ó yẹ kí o máa bẹ̀rù láti ṣẹ̀sí òun náà ni ọlọ́run olùfẹ́ bí òun nì tí ó fẹ́ ṣe tí yóò bá mú ọ wà ní ìhà tí ó yẹ pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n tí ó lè mú kí àwọn ọ̀tá rẹ bínú àwọn ọ̀rẹ́ rẹ kí wọ́n máa bínú ǹjẹ́ mo rọ̀ wípé kí o ṣe é nítorí pé ìbùkún ni yóò tẹ̀lé e bí o bá wà ní ìhà tí ó yẹ pẹ̀lú ọlọ́run sì wípé ọlọ́run máa ń bùkún fún ni láì fi àlàálẹ̀ kankan rọ̀ mọ́ ọ bẹ́ẹ̀ ni kò sì ní sìn ọ́ ní ìrègùn ǹjẹ́ mò ń jẹ́wọ́ fún aláàánú pé olùfẹ́ wípé èmi yìí mò ń dúró ṣinṣin lónìí nítorí pé lójoojúmọ́ ni mò ń sọ fún àwọn ọ̀tá pé kí wọ́n tẹ́ ìfẹ́ inú wọn àwọn ọ̀tá mi sì máa ń ṣubú ní gbogbo ìgbà nítorí pé mo ti fi ọlọ́run ṣe orísun mi ni torí náà bí kò bá di pé o jáde kúrò nínú ìdè olùfẹ́ ò ní lè lọ síwájú bí kò bá di pé o yọ àwọn ohun tí ó burú ní kúrò láyé rẹ àwọn ohun rere tó yẹ kó wọnú ayé rẹ wá kì yóò kò ní lè wá mo sì fẹ́ kí o mọ olùfẹ́ pé àwọn ìgbà ìṣòro wà bẹ́ẹ̀ sì ni àwọn ìgbà àṣeyọrí náà wà pẹ̀lú bí o kò bá fẹ́ la ìrora kọjá olùfẹ́ ò ní lè jẹ ìgbádùn ògo nítorí pé a kò dá ayé yìí láti máa ládùn ní gbogbo wákàtí ọjọ́ mo fẹ́ kí o mọ̀ pé àwọn kan lo àlùyọ wọn lẹ́yìn tí wọ́n ti ti ọgbà ẹ̀wọ̀n dé èyí ni pé lẹ́yìn ìgbà tí wọ́n ti ní ìpọ́njú tán òun náà ni ìdẹ̀ra àti ìbùkún àti ayọ̀wádé bá ṣèkíyèsí pé ó ní àwa kan tí ọlọ́run fẹ́ tún ìgbé ayé wa ṣe tí ó fẹ́ tún yàrá ìjókòó sí pálọ̀ wa ṣe ó fẹ́ tún àwọn àpótí aṣọ wa ṣe àti àwọn nǹkan rere mìíràn ó fẹ́ tún wọn ṣe inú ayé wa ṣùgbọ́n a ní láti kọ́kọ́ sọ fún ọ̀tá pé kí wọ́n tẹ́ ìfẹ́ inú wọn náà ó ní ọ̀dàn ọ̀dọ́mọbìnrin kan ẹni tí ó sọ fún ọ̀tá rẹ̀ pé kí wọ́n tẹ ìfẹ́ inú wọn lẹ́yìn tí wọ́n ti ní lára fún bíi ọdún mẹ́wàá gbáko lẹ́yìn tí ó ti sọ fún wọn pé kí wọ́n tẹ ìfẹ́ inú wọn lẹ́yìn eléyìí náà ni arábìnrin wa di ẹni tí ó ṣe ìgbéyàwó tí ilé rẹ̀ sì ní ayọ̀ tó fi dòní ohun tí ọ̀tá ní kò lè ṣeé ṣe pé láìsí àwọn kò ní ṣe ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó sọ fún wọn wípé kí wọ́n tẹ ìfẹ́ inú wọn tí kò kà wọ́n sí. Si lẹ́yìn ìgbà náà ni ọlọ́run dìde sí ọ̀rọ̀ rẹ̀ tí ó sì fún ní ìdílé aláyọ̀ torí náà olùfẹ́ lówùúrọ̀ yìí pinnu lọ́kàn rẹ láti má fi àlùyọ rẹ falẹ̀ ìrora yòówù tí o bá dé àbí ìpèníjà tí o bá kojú rẹ̀ gba ìrora náà kí o sì kà sára mọ̀ wípé kò ní pa olùfẹ́ nítorí pé bí o bá bójú wẹ̀yìn ó rí wípé ó ti la àkókò tí ó burú ju eléyìí lọ rí tí kò sì pa ọ́ èyí tí ó bákan náà mo fi dá lójú pé ìgbà ìrora náà yóò kọjá lọ tí ó sì fi àyè sílẹ̀ fún ìgbà ìṣẹ́gun láyé rẹ kí olúwa kí ó ràn ọ́ lọ́wọ́ láti lè mú ìdúró rẹ títí dé òpin kí ìlérí ọlọ́run bá lè ṣẹ ẹnu ayé rẹ ní orúkọ jésù gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́ àdúrà àkọ́kọ́ bàbá mi àti ọlọ́run mi láti òní lọ ẹ jọ̀wọ́ ẹ pa gbogbo agbára ìhàlẹ̀ tí a yàn lòdì sí ayé mi run ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì Olúwa o ẹ fún mi ní ìlànà oògùn àtòkèwá sí ìṣòro tí ó wà láyé mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sọ ohun tí kì í ṣe fún mi kí ẹ sì fún mi ní oore ọ̀fẹ́ láti ṣe é ní orúkọ Jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta Olúwa o ẹ jẹ́ kí ìfòróróyàn àwọn aṣẹ́gun kí ó dà sórí ayé mi lọ́nà tí ó lágbára ní orúkọ Jésù èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sínú ayé rẹ lówùúrọ̀ yìí ǹjẹ́ mo sọ ọ́ tẹ́lẹ̀ sínú ayé rẹ olùfẹ́ wípé Ọlọ́run yóò fi ìtìjú àti ẹ̀sín bẹ àgọ́ àwọn ọ̀tá rẹ wò Ọlọ́run yóò sì gba ẹ̀mí rẹ yóò gba ẹ̀tọ́ rẹ àwọn àǹfààní àti àwọn ìbùkún rẹ gbogbo kúrò lọ́wọ́ àwọn aninilára rẹ lónìí yóò sì fi lé ọ lọ́wọ́ ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣe yòógùn ọ̀run yín ká jẹ̀bi ọ̀rọ̀ yìí yóò bá ṣe ní àǹfààní olùfẹ́ tí o sì di alábùkún fún nípa rẹ̀ tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ wa bá wa jọ́sìn nílé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àtòun tí ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by Jimoh Odutola Street off Eric Moore Road Surulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ ìsìn tẹ́lá ọ̀kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ ní ìgbà tí tẹ́lẹ̀ kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán mo gbà ládùúrà wípé bí o ti ń pinnu láti darapọ̀ mọ́ wa nínú èyíkéyìí àwọn ìsìn wọ̀nyí ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára yóò bá ọ ní ọ̀nà ìyanu ọwọ́ agbára rẹ̀ yóò sì kan ìgbé ayé rẹ̀ tí ìgbé ayé rẹ̀ kì yóò sì fi rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín góòlù fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah.